نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار أدوق فون الله وضع أتريكاتي قالون فون النبي ومحمد وأرى لي النبي وصحابة له بنتي أنت إلى النبي أدلوك في ìkẹ́ tí a tọrọ yìí kò fi kárí gbogbo wa gbogbo wa tí aláǹfààní láti gbọ́ra wa akẹ́wà pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ètò àdínà yusrun àwọn náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí àní òní náà bákan náà àwọn aláàjì wa bọ́lá sàrùmí àwọn ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò ti òní yìí so wọ́n ní kí kúmọ jẹ́ ìrántí fún àwọn bàbá wa Imam Ibrahim Magaji Sarumi àti àwọn alájí wa Yusuf Salami Rocks àti alájí wa Ali Bey Sarumi so àti ìyàwó tí wọ́n lọ ní àìpẹ́ yìí so kọ́lọ́n kọ́ bá wa san alájí bọ́lá náà ní ẹ̀san kí bá wa ṣe àlékún dáadáa fún wọn. ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni. àwọn àìsàn tí ó máa ń ṣe ọkàn ẹ̀dá ẹ̀rí mùsùlùmí ó gbọ́dọ̀ mójútó ọkàn rẹ̀ torí pé ọkàn yìí òun náà ni nǹkan tí olúwa bá kà kún òun náà ni èèyàn gbaṣẹ́ èèyàn gba ẹ̀san lélẹ́rí lórí iṣẹ́ tí èèyàn bá ṣe àníyàn ní ọkàn ibẹ̀ ló máa ń wà so tí ọkàn yìí tí ó bá jẹ́ ọkàn tó dáa tó bá dáa so á jẹ́ pé gbogbo tí ń jẹ́ ara ìyókù náà yóò dáa tí ọkàn bá bàjẹ́ so gbogbo tí ń jẹ́ ara ìyókù yóò bàjẹ́ iṣẹ́ ẹbú yóò rọrùn fún láti lè ṣe ilé ọkàn tó bá burú kódà ọkàn mi àmọ́ burú dépò pé tí wọ́n ń ṣe aburú yẹn yóò sì máa rí bẹ́ẹ̀ ni pé nǹkan dáadáa ni òun ń ṣe ẹ̀rí ní ìjẹ́jọ́ ẹni tí ó bá ń tẹ̀lé mi mo kà àwọn àìsàn ọkàn pé tí nǹkan yẹn bá ti ń ṣẹlẹ̀ síyàn kí wọ́n mọ̀ pé ah, ọ̀kan nínú àìsàn ọkàn lélẹ́yìí o bí ọkàn yìí ti ń ṣàìsàn lélẹ́yìí o ẹ̀rí mo ka rẹ̀yà kárí mi mo ka tó òzọ́n ní kí n ní èròǹgbà bú ẹ̀rẹ̀ sí olúwọba tó dáyàn pé kí n máa rò ló bú sí àwọn ẹ̀dá ẹgbẹ́ yàn ẹ̀rẹ̀ mọ́ tó wá ka al-khashya wal-khawf min ghayrillah kí yàn bẹ̀rù ẹlòmíì tí kìí ṣe ọlọ́wọ́n ọba ẹ̀rẹ̀ ẹlòmíì àbẹ̀rù ìlú tí ń gbé la ilaha illallah yóò bẹ̀rù rẹ̀ jọ ọlọ́wọ́n ọba tó dá lọ kódà Allahu akbar ìbẹ̀rù ìlú yẹn yóò sì lé kó níbi àti ṣe nǹkan tó yẹ kó ṣe nínú ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ ẹ̀rẹ̀ ẹlòmíì bẹ̀rù lọ́rin subhanallah ẹ̀ máa gbé ẹ̀pọ̀ ní lọ́rin náà ní Ìlọrin so wàláhì Ìlọrin ò kí ń sọ Ọlọ́run ó kílẹ̀ gbogbo wa Ìlọrin ò sì lè ṣe nǹkan kan tí Ọlọ́run máa ń ṣe nínú iṣẹ́ rẹ̀ Ìlọrin ò tó bẹ́ẹ̀ kó lóun ó ṣe nǹkan kan àtàwọn tẹ́ ń pè pé Ìlọrin ni wọ́n Ìlọrin ó kọ aláì kò sí nǹkan kan tí wọ́n lè ṣe wọ́n àfa tó wá jẹ́ àfa tó ń ṣe wáàsí tó ṣe pé ìbẹ̀rù lọ́rin wá bẹ nínú ọkàn rẹ̀ Allahu ah kọ́lọ́n kọ́mọ ṣàtàlùfà kọ́mọ jẹ́ kí ọkàn wa yìí kọ́mọ jẹ́ kó dáa kọ́mọ tún wa ṣe níbi àwọn àìsàn ọkàn ẹ̀rí ǹjẹ́ ẹjọ́ mo ka àwọn kí nìyẹn tó bá lè gbọ́ àwọn ọdí tó bá gbọ́ tó bá lè gbọ́ ohun tí mo sọ níjà ẹjọ́ mo ní kéèyàn bẹ̀rù ẹ̀dá èèyàn al-khashiyatu wal-khawfu min ghayrillah kọ́ bẹ̀rù ẹni tí kì í fi ọlọ́wọ́n ọba ọ̀la àìsàn lálá ni àìsàn tó le náà ni so àìsàn yẹn wá ń ṣe àwọn èèyàn kọ́dà ń ṣe àwọn tó ń pera wọn láàfà ń ṣe àwọn tó ń pera tí ò rújú láyé mo rántí kọ́ọ̀sì kan tá a ṣe ìgbà tí mo ti masters lọ́wọ́ wọ́n wá ń sọ nípa ọ̀rọ̀ nùzúlù nàbí Allah Ìsá àti ọ̀rọ̀ nasikh wa mansu wípé sí ànábì Ìsá ṣé ó padà wáyé àbí kò ní padà wáyé kí ni mo kí fún ànábì sallallahu alaihi wasallam kí ni position Islam lórí rẹ̀ tó dẹ̀ lẹ́yìn náà nípa pé abrogation nínú Islam nínú Quran ṣó wà àbí kò wà tòmọ́ láti ń béèrè ní ọwọ́ ẹni tí ń kọ́ wa ipe ọya mo fẹ́ kẹ́ lọ lè mú ìgbà tí controversial bẹ̀rẹ̀ nínú Islam lérí ọrọ yẹn gbólúgbà wo ló bẹ̀rẹ̀ lérí ọrọ pa nẹ́bí ẹ̀sà bọ̀ mo ní ìjà nìkan bẹ nínú wọn rí tí dá láyé tí fàrí láyé láàrin wọn pé àbí kò aláyẹ nìyẹn ni kò sí kò sí kò ṣẹlẹ̀ rí. àwọn tàbíìn ńkọ́ àwọn tàbíìn tàbíìn ńkọ́ àwọn ìmáàmù Abu ìmáàmù ìmáàmù yẹni ìmáàmù Shafi'i ìmáàmù Ahmed bin Hanbal ìmáàmù Abu Hanifa ìmáàmù Malik ǹjẹ́ wọ́n mọ irú ọ̀rọ̀ yìí rí láyé aláyè sí rẹ̀ ní kí wọ́n ọ̀ma tó mọ́ gbà wo lọ̀rọ̀ yẹn wá bẹ̀rẹ̀ gbà wo náà jẹnẹrétì gbà wo lọ bẹ̀rẹ̀ nínú Islam tó wá di kẹ́mọ̀ wá ní ìkìtìláfù wà ń bẹ̀ mọ́tà bá dé alẹ́ ìkìtìláfù tòun náà ni pé ṣẹ́rí tí èèyàn bá ti bẹ̀rù ọba tó dání so kò sí àfi tí èèyàn bá ti ń bẹ̀rù àwọn ènìyàn wàhálà ẹnìkan ti bẹ̀rù bọ́ lẹ́sẹ̀ kẹtẹ̀ ó sáré sápò lórí sáǹdì rẹ wọn parambuléètì wọn parambuléètì torí sáǹdì rẹ tó dúró náà ni kò dúró lérí o kò sì máa bá a lọ tó bá ti clear sí ọ máa bá a lọ olúwọba ó sọ fún wa pé ara tó wọn lọ́wọ́ bá tó bínú sí jù láyé tó sì fa ìbínú tó lọ́wọ́ bá fi làánà àwọn àwọn àkàtọ́ ṣáwájú olúwọba ní lu'ina alladhina kafaru min bani Isra'il olúwa ní àwọn bani Isra'il àwọn tó ń jẹ́ kèfèrí nínú wa olúwa ní anẹ́bísọ̀rọ̀ sọ́lá ọlọ́ọ̀ni ìmí ọlọ́run mọ́ làánà wọn ala lisani Daud anabi Daud ló sípele wọn wà Isa ibn Maryam anabi Isa òun náà sípele wọn zalika bima asaw látara pé wọ́n ń ṣẹlọ́n wà kánú ya'tadun wọ́n kọjálà kánú la yatanahawna an munkarin fa'aluhu ní pé tó bá rí ẹnìkan tí ń ṣaburú nípa ẹ̀sìn tó ń da ẹ̀sìn ọlọ́wọ́ bá rú ẹ̀rẹ̀ wọ́n kàn dákẹ́ ni ẹ̀rì tó má tó bẹ́ẹ̀ tí ń sọ náà ó tún lè dúkòkò mọ́ àbí wọn náà tó tọ́tọ́ dúkòkò mọ́ làbí sàmà kánú yẹ fún àìdùn tí wọn ní tẹ́ ń ṣe yẹn burú jèrè ó burú tẹ̀ bá rẹ̀ ní sọ fún yín o ó burú kílù ọjọ́ yín lójú ju àti dúró ju òdodo lọ wàláyé ó yẹ kó yẹ yín ìpínjọ́ gbìn nàlùkẹ́ yá kò sí ìlú kan tó lè dúró tì yín jọ̀hún ìlú kan tí ó bá yín wọnú sàárè òsì bìlìǹgà tí wọn láwọn gbà yín kalẹ̀ pé ìlú ni pé ó pọ̀ lọrin lé ni ní àmú orí ni ọ̀yọ́nu ọlọ́run wàláyé rọ ni ká ìmọ̀ ń já fún lọ nínú ah, wàláì láti yíò ní kéko sí kò mú yẹn dín kankan níwájú ọlọ́wọ́n bá tòun náà ní pé ọ̀rọ̀ ọkàn kí ọkàn bàjẹ́ kí àìsàn máa sí ọkàn ah, ìwúra ńlá ni fún muslimi, àti pé mùsùlùmí ọ̀rọ̀ lè wá ọ̀nà tí ó fi ṣèwòsàn fún ẹ̀rí tó wá pé àwọn ibà ní bá múyàn ni jẹ̀díjẹ̀dí múyàn ni táífọ̀dù múyàn ni ó ṣe é gbé lọ sí ọ̀dọ̀ medical doctor pé ba wa treat re ìbá wa fún un lágbo àgbo tí ò lẹ́bọ nínú kò sí tó burú bẹ́ẹ̀ ẹ fún un lágbo mu àgbo mu tí ò lẹ́bọ nínú. amẹ́ni tí al-khashiyatu wal-khawfu min ghayrillah ẹni tó ṣe pé ń bẹ̀rù nǹkan mi ti sọ lọ́hùn bẹ̀rù ayé bẹ̀rù ìlú bẹ̀rù ẹnu àwọn èèyàn irú àwọn yìí ń ta ló wá fẹ́ tọ́jú rẹ̀ báyìí àfikẹ́ nìyẹn padà sọ́dọ̀ ọlọ́run kó chẹ́kẹ̀ẹ́ mi ara rẹ̀ kó wo kó kó kó jẹ́ pọ́lọ́ nìkan ni kó jẹ́ kó tóbi lójú òun kó jẹ́ pọ́lọ́ nìkan pàtàkì lójú òun má jẹ́ kífẹ́ ẹnìkan dààmú rẹ mọ́ wáyọ̀ nu ẹnìkan kan tó yàtọ̀ sọ́lọ́wọ́n ọba rẹ gbogbo ayé bá yọnu sí ọ tọ́lọ́wọ́n bá yọnu sí ọ dáràn ọ̀sàgbákò tí gbogbo ayé bá ń bínú sí ọ bá ti yọnu sí ọ ọ wà nínú oríire láńlá ní oríire láńlá lọ wà. amradul qalbi afẹ́ wo àwọn stages nínú alukoran bọ́lá ń ṣe ṣàlàyé àwọn ọkàn tó ṣe pé àwọn ọkàn yẹn sì ní ọkàn aláàárẹ̀ ni olùọba sọ àwọn kankan tó ṣe pé ọkàn àìsàn ni wọ́n kí ni ọkàn ti ń ṣàìsàn òun náà ni àwọn ọkàn tó ṣe pé ẹwọ́nú suratul baqara olùọba ń sọ nínú sọ́rọ́ àyà two eight three ọgọ́rùn méjì àti àádọ́rin àti mẹ́ta hmm, àtọ́gọ́rin àti mẹ́ta olùọba ni wala taktumu shahadata wa man yaktumha fa innahu asimun qalbuhu olùwà ni a ah, ẹ má pa ìjẹ́rìí mọ́ o tó bá fi ń jẹ́rìí ọ̀rọ̀ ẹ má lọ̀lẹ́ pa mọ́ o pé a ah, èmi ọmọ kankan pa rẹ̀ ìwọ lọ̀rọ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣẹ́dẹ̀ tó bá ní àyà débi pé wọ́n fi jẹ́rìí ọ̀rọ̀ òun náà ni ó sọ pé ẹ pè mí sí njọ́ tó bá yá ẹlẹ́rìí ni ó jẹ́ ó sì dijọ́ tí ọ̀rọ̀ fẹ́ ṣẹlẹ̀ wọ́n á pè wá ní ah èmi ò lè dá sí ọ̀rọ̀ yìí o pé pé ìwọ náà ló sì mọ̀ sí i wọ́n ni wọ́n fi ṣe witness tó fi jẹ́rìí pé owó tí láfájá fẹ́ yá lọ́wọ́ mi àbí ọ̀rọ̀ yìí wọ́n ni wọ́n wá sẹlẹ́rì olùsẹlẹ́rì yàn yẹn gbàtó bóyá bóyá nǹkan kan ni wọ́n fún ọ ni bóyá nǹkan kan ló ń ba ẹlẹ́rù ni bẹ́ẹ̀ ni àwọn èlò àwọn yẹn ṣe ń jẹ́rìí fọlọ́run lónìí Allahu Akbar ṣé ẹ̀ mọ̀ gbẹ̀yìn tẹ̀ ń ṣe wá àti ẹ̀ ń jẹ́rìí fọlọ́run ni ẹ̀ jẹ́rìí fọlọ́run náà ni àwọn yóò ní ajẹ́rìí ajẹ́rìí Jehovah Allah ni ń jẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá ń jẹ́ oníwàásí tuwakkaluna ala Allah iná ni imaamu ibn qayyim rahimahullah wà tó ń sọ ìlàmù muwaqqi'in so láti fi ṣàlàyé kí gbogbo ẹni tẹ́ bá ń já fáwọn oníwàásí ẹ̀ ń sáyìn ọ̀n bìyà fọ́ ọlọ́wọ́n ọba ni níbi ntọ́lọ́wọ́n fẹ́rẹ̀ ẹ wà sáyìn sí ntọ́lọ́wọ́n fẹ́rẹ̀ ẹ sáyìn sí ndì ìwọ́ tọ́lọ́ lè sáyìn tó kẹ́ẹ̀ sí ọkọ ànábì Ìsá kò ní wáyé ó sì sáyìn rẹ̀ àti yọ wáyé ọ sáyìn rẹ̀ pé ànábì Ìsá ń bọ̀ ọ àwọn arọra ńlá fà àwọn sọ pé àwọn eléyìí náà lẹ́rìí ẹ̀rí ni wọ́n ní ẹ̀rí wo náà ní tẹ́ẹ̀tì odò ọ̀rọ̀ fún wọn kọ́lọ̀ ń kojú kẹ́mi wọn là kí wọ́n gbọ́ ẹ́ wàtà wàlá takṣáwò wọ́ṣáwò ni wọ́n ní ẹ má bẹ̀rù wọn má bẹ̀rù ẹnì kankan mùdírù kankan ò lè fi ọ́sìn kankan mùdírù ni wọ́n náà mùdírù ọ̀tọ̀ tó ń ṣiṣẹ́ bá Allahu Akbar mùdírù ni wọ́n mu'assis mùdírù tó kí lẹ́sàmí mu'assisin ni wọ́n á ní fitinà kí ni kí ni kí wọn bọ́ tó àyẹ̀wá ńlá fà lérí òdodo tó clear ṣẹ́rí tí ẹ bá ti jẹ ọkàn tó ń ṣàìsàn ògbóró nǹkan tó mọ̀ hàn sí ẹ̀nà nìyẹn ọ̀la tẹ tó ń ṣàhàdà olúwa ni ẹ má pa tó bá ti hàn máa ẹ̀rí tó yẹ kẹ́ ẹ jẹ ẹ má pa máa máa irú ẹni tó bá ń parú ẹ̀yìn tó bá ń parú ẹ̀rí yẹn mọ́ fa innahu afimun qalbuhu ọkàn rẹ ti jẹ ọkàn aláìsàn ọkàn yẹn ti sàárẹ̀ ọkàn yẹn ti jẹ ọkàn ẹlẹ́ṣẹ̀ ọkàn yẹn ti jẹ ọkàn ẹlẹ́ṣẹ̀ àbíkẹ́ nìyẹn kọ́ wọ́n tí ó fi bọ́ níbi irú ọkàn yẹn bákan náà zaygul qalbi àwọn àìsàn tó máa ń ṣẹlẹ̀ sí ọkàn náà ní kọ́kàn kó ní zeik kó rẹ ọkàn débi pé ó wá ní zeik ó wá gúnrí kù níbi òdodo almeilu anil istiqama òun ni kọ́ rẹ ọkàn dé lẹ́bù pé tó ń jẹ́ tí ó mú dúró déédéé tí ó mú stand la ilaha illallah tí ó dúró tí òdodo kọ́ ara kú ń bẹ́ẹ̀ pé ó alẹ́ dúró tì í torí ọkàn yẹn ó ti ní problem ó ti ní ṣòro o olúwọba azza wa jal nínú suratul ẹnu suratul ẹnu ayọ̀ nínú bákọ́rà náà ni olúwọba ń sọ pé ẹmọ bẹ́lọ̀n pé rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana ọlọ́run tó ní wa amma alladhina fi qulubihim zaygun zaygun olúwa ní àwọn tó ṣe pé azayg almailu anil haqq níbi òdodo ṣe pé tán bá dúró dúdú yẹn báyìí wọ́n kàn ṣẹ́rí kún mẹ́lẹ̀ kan náà ni gbogbo tó ń jù dúdú tó kílẹ̀ sí ọ̀wá dẹ̀ gorí kún mẹ́ pé ah èmi ò dédú tẹ́lẹ̀ yìí mọ́ o bóyá àwọn ìṣẹ́jú kan ni bóyá àwọn àsìkò kan ni bóyá àwọn ìpèníjà kan ni ó ṣẹlẹ̀ sí ọ n tó kílẹ̀ pé dodo ni ẹ̀mí rẹ̀ ó sì wò pé ìní dédú tẹ́lẹ̀ yìí mọ́ ẹ̀mí rẹ̀ ò sì ní dúró ń bẹ̀ ní jù dúdú yẹn mọ́ sọlọ́mọ ṣàṣàánú wa kó lé wa kó gbé wa jìnnà sírú àwọn irú ẹ̀mí báyìí sírú ẹ̀mí tó bá rí báyẹn ẹ̀mí yẹn ti ní àìsàn ó ti rẹ̀ ẹ̀mí yẹn ó ti rẹ̀ ẹ́ sọlọ́mọdé kan rẹ̀ ní wa tó bá kan náà ẹ̀mí nínú àwọn táwàfà tó ń sọ òun náà ni gílù alqalbi gílù alqalbi Allahu akbar òun ni kí alahik àdìsọ́kàn burúkú àdìsọ́kàn bú kó wà nínú ọkàn yàn òun ni pípín tó sàmọ́ olùsọ́mọ ẹ̀dẹ́ ènìyàn láyé òun ni ká burú ṣe àdìsọ́kàn bú náà ni tó òun ni pé ẹni títí ẹ̀ ń dá kọ́ bàjẹ́ fún àdìsọ́kàn bú ni yẹn ni pé eh, wọ́n ní wọ́n ní tábàlì yẹn ní ìkìdí ẹ̀rí Ìlọrin ní ma ń gbẹ wọ́n ní ìkìdí ọkàn rẹ̀ ọ̀dá bẹ́ẹ̀ sí rí wọn yẹn ni pé elérò ń gbà burúkú ni onínú bú ha onínú bú sókè yẹn wá ya onínú bú kí kọkàn yẹn tó bá fi jẹ́ pọ̀ kan bẹ́ẹ̀ lé dé tó jí pé ọkàn yẹn di ọkàn ibú ọkàn burúkú ọkàn onínú bú ha sí ìkìdí wà nínú ọkàn yẹn àìsàn ó ti ń lágbára nínú ọkàn ọkàn yẹn ti ń sáré burúkú tó le náà ni ọlọ́wọ́ bá ń sọ̀rọ̀ suratul Hashr pé ẹ̀yin mùsùlùmí inú àdúrà tẹ́ máa ṣe òun náà ni pé ẹ máa sọ pé wala taj'al fi qulubina ghillan lilladhina amanu ghill ẹ̀rẹ̀ qalbu ghalin ọkàn tí ìkìdí burúkú ti wọnú rẹ̀ tó olúwa ní ẹ máa bẹ̀mí ọlọ́run ibi kọ́ máa fi sínú ọkàn yín ghillan èròǹgbà bú àdìsọ́kàn bú ìkórìíra bú fáwọn wo lilladhina amanu fáwọn tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹ̀rù gbẹ̀rún tó bá ti yẹ pé tó bá ti rí àwọn olùgbàgbọ́ òdodo inú máa ń bí kì í láìkí wọn àbáwọn tó ṣe pé wọ́n ti kọjá tí ìjọ olùgbàgbọ́ òdodo wọn clear dé àwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rẹ̀ àwọn sàhábà nẹ́bí kéèyàn rí ẹni tó ṣe pé ní tí wàá máa rí ń pa wọn náà ni pé kọ́ máa bú wọn àbí tàbá ń sọ pé lẹ́dínà àmọ̀nà talent first class níbi lẹ́dínà àmọ̀nà wọ́n lé àwọn sàhábà ni káwárẹ́ nìkan kó wá jáde lónìí kó òun fẹnu àbùkù kàn wá àbí kan wá ní pé kí ló tó ń bú wọn ẹwọ náà ni ẹ̀yin ò pẹ́ gan ṣé ah, ṣé kọrọ ni ẹ̀rí kọ́ra ni àmọ́ sọ́ọ̀tì ẹ̀rí ni tí wọn ò mọ kábìlì náà pé wọn ò rì ń wọlé àtẹ̀jẹ́ alfi qulubina gillan gillan téèyàn bá ń gbọ́ yẹn gan ó yẹ kára yẹn máa balẹ̀ kódà táwọn ẹ̀ka bá sọ́ńṣọ̀ rẹ kí bú àwọn sàhábà yìí ẹ kò wò pé eh, bó ni màá ṣe pẹ̀lú pẹ̀lú ọlọ́run máa pé kọ́mọ̀jẹ́ kó ṣẹlẹ̀ sí yín ìròǹgbà burúkú àdìọ́kàn bú ìkórira bú ìmọ̀ fẹnu àbùkù ìmọ̀ bú àwọn tó ń jẹ́ àwọn sọ̀hábà nàbí sallallahu alaihi wasallam rabbana innaka rahufur rahim ọlọ́run wọlọ́ba ọba aláàánú wọlọ́ba oníkẹ́ ẹ̀rì kí wọ́n rẹ kí wọ́n sọ pé kí ló tó ń bú àwọn sọ̀hábà kan ní sí bàbá rẹ ni táwọn ní bàbá wa tá làwọn bàbá àwọn sọ̀hábà gẹ́gẹ́ làwọn bàbá wa àwọn gẹ́gẹ́ náà ni àwọn gangan ni so kódà kan bú bàbá wa wàláì àwọn ìní pásítọ̀ nígbà bú bàbá mi ò lè má dùn mí àmọ́ kó bú sọ̀hábà wàláì ó dùn mí ju kó bú bàbá mi lọ torí tí bá ń bú bàbá mi tí wọ́n bá tẹ́tí bá ń jà lórí bàbá mi mò ń já ja ìjà tí ò nítumọ̀ náà ìjà tí ò nítumọ̀ ìjà ìjà ànàníyà ìjà eré ara rẹ lọ ń jà fún un àmọ́ tó bá ń bú Islam ènìyàn ṣetán àti ba islam jẹ́ tuhibbu sahabati wajibun alayna nuhibbu sahabata kullahum wa lasna mufarriqu baynahum gbogbo àwọn sahaba yányán anífẹ̀ẹ́ wọn lápapọ̀ àwọn òsì fi yàtọ̀ sáàrin wọn gbogbo wọn ẹni rẹ ni tó bá sọ pé bàbá tó bí wọn náà kó kúrọ ni ṣé yóò dùn wọn kó lè dùn mọ́ náà wọn ni ṣé mo wá bú wọn nu ṣé mi làwọn kan títí kọ́ bú wọn ẹ̀gbọ́rọ̀ ẹ̀gbọ́rọ̀ torí eléyìí ní tó máa ń fa ni pé tí yẹn bá ti ní hik ní àbá tí ní ṣípt irú ẹni yẹn ó ní bùkátà sí kẹsọ fún kọmọ bẹ lọ́run kọmọ ṣàdúrà pé ọlọ́run ò látẹ̀jẹ̀ àìl fi oyin ka kùránì ni wọn ká kọmọ bẹ lọ́run pé látẹ̀jẹ̀ àìl fi qulubina gillan lilladhina amanu rabbana innaka rahufur rahim máa ṣe ládùúà orí bí àdúrà àwọn ọlọ́run ajékó supasíìdì fọ́nṣọ́nì tí wọ́n fún ọ tí wọ́n fún ọ ọlọ́run jẹ́ ká dùn àwọn kó jọba rẹ̀ pé àyìn ah, ní jíṣẹ́ fẹ́yìn yìí má ìní jíṣẹ́ yín má oríṣi àwọn ìránù ló ń jẹ́ ṣe ìránù ni alhamdulillah òun gẹ́gẹ́ wa tó sọ wọ́n gbọ́ mú sítára mi gbọ́ báyìí ni pé mi kàn sọ bí ti ń bá fẹ́ lọ fáwọn èèyàn ni ó ní mo lọ ìránù ìránù gọ́ọ̀mẹ̀ntì gẹ́gẹ́ ló invite mi invite ẹ fún kí mi kí náà invite rẹ fún bí iṣẹ́ tó máa invite àwọn èèyàn fún náà lélẹ́yìí kí ẹ máa bọ́ àwọn sàhábà ẹ máa dẹ̀sìn ọlọ́wọ́ bá rú ẹ máa dàrú ẹ máa fíìsì àwọn àlùsùn náà bá wọn jà so kó súnà níbi sọ̀rọ̀ sọ̀rọ̀ àtàwọn tó ń dúró tì wọ́n kọjá wọ́n kọjá ẹni tó lù fèsì wàláì wọ́n kọjá rẹ̀ so òun náà ni pé yẹni kọlùbù gawali so kọ́kàn kó ti di ọkàn tí ṣékìdù ti wà níbẹ̀ fún àwọn tó ń jẹ́ olùgbàgbọ́ òdodo ah ẹ̀kìn ìkọ́ ẹlòmí ìyàwó rẹ̀ yóò jẹun tó ń sin lọ́hùn inú ìtùnà bí ọkọ ìkíyèsí ara rẹ̀ kíyèsí ara rẹ̀ so ọkọ ẹlòmí yóò jẹun tó ń sin lọ́hùn tó fẹ́ràn ìlànà Ànábì sallallahu alaihi wasallam tó ń tẹ̀sìn Ọlọ́hun inú ìtùnà bí ìyàwó ah wọ ìyàwó kíyèsí ara rẹ̀ o kíyèsí ara rẹ̀ àbíwọ̀ ẹ̀gbọ́n náà ni àbíwọ̀ àbúrò ló bá ti rẹ́ nítorí pé àbúrò rẹ̀ wá ń sin lọ́hùn yóò tẹ̀sìn Ọlọ́hun ó ní tó bá ti rí báyìí inú ìtùnà bí ah ah so kíyèsí ara rẹ̀ wàláì kí ìsira rẹ̀ tó bẹ́ẹ̀ náà ni bàbá tó ní ọmọ tọmọ yẹn wá jẹ́ ọmọ tó mú tẹ́sìn ọlọ́run ọba ń lọ hijabu ń lọ niqabu ń gbá súnà Nabi sallallahu alaihi wasallam wà nínú bí wọ wàláì kí ìsira rẹ̀ wàdúrà tí mo ń pè yìí ni kọ́ máa ṣe ìbẹ̀nu suratul Hashr ara ẹlẹ́ẹ̀kẹwàá olúwa ní ẹ máa sọ pé wala taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka rahufur rahim àbí tó bá dán lójú pàwọn ènìyàn wọn iṣẹ́ mùsùlùmí dé wọ́n tó bá kílẹ̀ tó kà mùsùlùmí ni wọ́n o kó àwọn eléyà wọn sin lọ́rùn so kí ló ń pè ra wọn fún kí èsì ara rẹ̀ so ọlẹ́kẹ̀ẹ́ta òun àbí ẹlẹ́kẹ̀ẹ́ nínú àwọn ọkàn tí ọlọ́wọ́n bá ròyìn wọn nínú kùránì pé ọkàn aláàárẹ̀ lélẹ́yìí kì í sọkàn tó yẹ kọ́ mọ̀ wà lọ́kàn mùsùlùmí ó yẹ kí mùsùlùmí ó kí èsì àárẹ̀ wọn irú àárẹ̀ báwọn gbọ́dọ̀ máa ṣe mùsùlùmí nínú ọkàn òun náà ni alqalbul ghaliz ọkàn tó ti le ọkàn tó le kankankankankankankan ẹ̀rí ọlọ́run ní wa nẹ́bí sallallahu alaihi wasallam ọlọ́run sọ fún nẹ́bí ni pé irú ọkàn yẹn kò sí wa nẹ́bí ọkàn rẹ̀ ò lé hmm, ò lé ọlọ́run sọ fún nẹ́bí yẹni munazzihan lahu ọlọ́run bá ń fún nẹ́bí má ọlọ́run ní wa law kunta fazzan ghalidhal qalbi lanfadu min hawlik ló wà ní wa nẹ́bí sallallahu alaihi tó bá jẹ́ ẹni tọkàn rẹ̀ lé kankan kankan hmm, tọkàn lé tí pé má bọ́ sọ̀rọ̀ irọ́ agidi tó bá ṣe náà ni ó ṣe kò sẹ́ni tó lè bá sọ̀rọ̀ wọ́n bá bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ báyìí ní kọ̀kọ̀ ọkàn líle wọn ó sì gbé níta gbangba ní irú ọ̀rọ̀ wulẹ̀ ń bá mi sọ yìí àṣebí gbọ́gbé ti fi kọ̀kọ̀ náà ti bọ́ sọ àwọn ènìyàn ó yarí fún wọn ní kọ̀rọ̀ òun náà orí ẹ̀mí rẹ̀ lọ ń gbà wọn àmọ́ ẹ̀mí le tó gùn wọ́n bẹ́ẹ̀ lómi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé alájí ẹ dákun alájí ẹ jí kọ̀rọ̀ yọ parí alájí ẹ jí kọ̀rọ̀ yìí tàn ẹ̀mí rẹ̀ ó sá lé náà ni kọ́dà lómi nínú àwẹ̀ ń sọ fún pé ẹ ti ẹ̀ wọ àwẹ̀ tí ń bọ̀ yìí ẹ̀yànjú ọ̀rọ̀ láàrin mọ̀lẹ́bí yìí ẹ jẹ́ kó tú ẹ jẹ́ kó parí ni ọ̀rọ̀ irọ́ irọ́ ó ti sọ̀rọ̀ báyìí fẹ́mi tó ẹ̀mí rẹ̀ lè níjẹba ẹ̀mí rẹ̀ lè tó o rántí ipe ọlọ́mọba àìsàn ọ̀jẹ̀l àbí ọlọ́mọba ọ̀sọ́fà nẹ́sọ̀ ọ̀tọ́lá pé gbogbo ẹ̀yìn àti Ramadan àbí even gbogbo every Thursday every Monday gbogbo jọ Monday gbogbo ọjọ́ Thursday anábì ni àánú ọlọ́mọba special àmọ́ wọn wá sílẹ̀ ayé àmọ́ àwọn tẹ́mi wọn bá di pé àwọn kan bẹ́ẹ̀ tó pé ọlọ́run ò ní pín àánú yẹn lọ́dọ̀ wọn àwọn làwọn tó ṣe pé bẹ́yìn náà wà bẹ́yìn náà àkè ìṣàhánà wọ́n àtàwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ wọ́n ní gbẹ́mí sí òtó tí wọ́n yanjú rẹ̀ láàrin ara wọn wọ́n jọ ń ṣe gbọ́ndí gbọ́ndí wọ́n yanra wọn lódì so ẹni tẹ́mi rẹ̀ bá rọ̀ tó bá gbọ́rọ̀ ọ̀rọ̀ yìí ó pé ah oúnjẹ kọ́rọ̀ yọ parí ẹ wúrú rọ̀mùdọ́nù náà tí ànábì ní tó bá dé so àmọ́ kò ní lẹ́tọ̀ọ́ táwọn tó ẹ́ so ẹ mọ̀ pé ní tẹ́lẹ̀ ọlọ́run bá bá bà sí ni pé àkàyànjú ah, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kúkú láàrin wa so ẹni tẹ́mi rẹ bá le kò ní gbà á ọlọ́run wa ni wà nábì orí bẹ́ẹ̀ oníwà lọ kúńtà fásitì ńlẹ̀ ilé ìzọ̀lùkàlì tí wàá pọ̀ bá le kókó tọkàn rẹ le ọlọ́run ní láǹfà dúmìnà hàwìlì àwọn èèyàn ti sá fún ọ àwọn èèyàn wọ́n họ onírẹ́nì kankan mẹ́lẹ́gbẹ̀gbẹ́ rẹ o so olúwa ni onírẹ́nì kankan mẹ́lẹ́gbẹ̀ẹ́ rẹ ẹ̀mí rẹ̀ jẹ́ ànábì yìí ṣoní bínú ànábì òkè ń ṣalágídí bó ṣe ká mùsùlùmí kárí náà nìyẹn ìjà ogún ọdún ń bẹ lẹ́sẹ̀ ẹlòmíì ń bẹ lẹ́mí rẹ̀ yóò sì máa jà lọ náà ní àbà ìjọ kan yóò máa bíire fún eléyìí kò dáa tó ẹ̀bẹ̀ lọ́wọ́ kọ́ wa bí wọ́n àwọn kọ̀ọ̀kan tí wọ́n bá ní ìbéèrè tó bá fẹ́ béèrè tó lérí ọ̀rọ̀ àbí àbí àwọn nǹkan míì náà tó ọ̀rọ̀ lérí àwọn àìsàn tí a bá rí àwọn tí wọ́n ní question. wa alaikum salaam. náà mẹ́ka bọ̀ ọ́ láti alágbàdo. náà ẹni kìíní yóò clear. Eh, zero one three seven one. náà gbogbo tó bá ń ṣàkíyèsí rọ àwọn kan báyìí nínú ọkàn rẹ̀ náà. wàlékùn mùsùlùm. àbíkọ́ndìrì láti àgbà yìí. náà mẹ́ka bọ̀. ẹ̀kọ́ ìdùnnú ọlọ́run ní lóde. náà alhamdulillah. ṣé ìrẹsẹ̀ bèrè ni pé èrè kí á sàn. Hmm. ṣé ànábì àyínsá ń bọ̀ àbí kò wá. ànábì àyínsá ń bọ̀ wá ń bọ̀ wá kò kílẹ̀ kò rújú kò rújú rárá kò ráhùn tó kílẹ̀ ni. ẹ̀rì kí tábìlì tàbí wọn ò dìbẹ́tì ẹ̀rí mọ́mú mọ́lìkì ò dìbẹ́tì ẹ̀rí mọ́mú ṣáfì wọn ò dìbẹ́tì ẹ̀rí wọn ò gbọ́ orí sẹ́nìkan tiẹ̀ ń takò pé kí ni yóò ṣẹlẹ̀ wọ́n mi pé fìtínà táwọn dárí sílẹ̀ fèrè ara wọn nígbẹ̀yìn ayé yìí ni náà kó ṣàánú wa náà. so òun náà ni pé kàtẹ́ wá ní pé kóra ibùn àwọn tó ń kílẹ̀ rẹ̀ àyà Kùránì wà tó ṣàlàyé rẹ̀ àdìsàn náà fi pọ̀ rẹ̀ kẹtẹ́ àdìsàn mutawatir so ẹ̀rọ kí ọmọ ní ṣé táàdì bá tẹ̀ wá ní àhádì gan sí ìwádìí ká mọ́ lò ní àdìsí àhádì ní ọmọ mi tó dọ̀ yìí fún mi. wàlékùm sọlá. naam ẹ káwọ. <laughs> orí afẹ́fẹ́ la wà ẹ náà ìwọ́n ti ṣó <laughs> mo ti dákọ tó wà general tẹ́lẹ̀ kò lè wá tí ò lè di kankan mo ti dákọ rẹ̀ tó ti yé báwọn mi má ti ní mòdìrú ẹ̀ ilẹ̀ ti mọ̀ kò ní tó lè tó wà mòdìrú sí pọ̀ so náà <laughs> mo ò sì bí ẹnì kankan sọ ní mòdìrú rí wàlékò mo ti sàlám alhamdulillah ẹ káàbọ̀ wọ́n mi mọ̀ rí àmọ̀. hello hello mo ń gbọ́ yín dáadáa. Ah, ọlọ́wọ́ bó ṣe àlékún dáadáa fẹ́yìn náà yàrá mi jẹ́sà kun lọ́kàrà ẹ̀ṣẹ̀ mọ́ mẹ́rà ẹ̀ kílẹ̀mà náà. so ah, inshallah fún àti àwọn afẹ́ pè sí ẹ̀yìn ètò àkápè sí zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five salaam. náà mi káàbọ̀. Okay. Okay. Mm. Okay, wọ́n ní nǹkan ó ṣe é níbi kọ́ ni pé ènìyàn ló pé ó ṣe nǹkan sí àrí ẹ ṣe rí ẹjẹ sọ fún yín mo ti máa ń sọ pé ṣe rí kọ́ra kọ́ mi ènìyàn dúbà yìí kó ní lágbájá màá pa kó tó di ìṣinu lónìí kẹ́ẹ̀sì pé ènìyàn kú lóòótọ́ tí èèpọ̀ ta níbọn wàláhì sọ pé àsìkò tọ́lọ̀ ti kọ́ kọ́ra tí yẹn bá tàyàn bẹ̀yẹn lè mọ́ kù tó ni wọ́n ṣùtẹ̀ kò sì kú tó ẹ wá nínú àrí pé ènìyàn wá kú lóòótọ́ tó kẹ́ẹ̀sì sọ pé ah, ah, ọlọ́run ti lẹ́nu yóò kú lónìí wọ́n kàn yí ẹnìyẹn kàn yí eléyìí ibú ni ènìyàn kan ṣe orí ó ṣe orí fúnfún ara rẹ̀ ni tòun tó ń jáde ọkàn àwọn mùsùlùmí nìyẹn tòun tọ́lọ́run bọ̀ bá ṣe ẹnìkan kan ò lè ṣe tó ti yé báwọn tí wọ́n bá rí pé ó ṣe kò ń gẹ̀ẹ́sẹ̀ nìkan ènìyàn kan ṣe orí burúkú ni ọ tòun náà ni pé ẹ jẹ́ ká fẹ̀mí wa sọ́dọ̀ ọlọ́run ọba tòun tó bá ń ṣe dáadáa mọ́ bá dáadáa lọ má jẹ́ kí ọ̀rọ̀ ẹnìkan kan kó ju ọ lọ́wọ́ àti má ṣe dáadáa rẹ̀ ṣe rí oore pọ̀ ju ọ̀dọ̀ yorùbá ni mo sọ pé oore níwọ̀n oore oníwọ̀n lọ́dọ̀ ọlọ́run ọba ò tí wọ́n bá ṣe tó náà lè ṣe máa gba aládá tó ṣùkọ́ lọ́kọ́ mọ́ṣáà ṣe àánú rẹ̀ fún wa عبد الله تعالى أطمق عليني أجمته وفتحت عليني وإن عندها أقول لك إيه، سبحانك الله وحمدك أشهد أن لا إله إلا أنت أتفقاته عليك والسلام عليكم ورحمة الله وبركاته